أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين lọ́nà bá fún adatumusi maud aleyhi salatu wasalam wípé àsìkò ìṣípòpadà wọn ti súnmọ́. nígbà náà wọ́n bá àwọn ọmọ jẹ̀mọ́ sọ̀rọ̀ wípé agbára méjì ò ní ọlọ́run ọba máa fi hàn alákọ̀ọ́kọ́ á wáyé látọwọ́ òjíṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ọba fi agbára rẹ̀ hàn látàrí òjíṣẹ́ ọlọ́run ọba ẹ̀ẹ̀kejì yóò sì jẹ́ pé lẹ́yìn ìgbà tí òjíṣẹ́ ọlọ́run bá papòdà tí àwọn ènìyàn láti dojúkọ ìṣòro tí yóò sì di pé àwọn ọ̀tá wọ́n ti ń gbéra kíkankíkan tí wọ́n ní ìwòye wípé ní báyìí ohun gbogbo yóò bàjẹ́ tí wọ́n sì mọ àmọ̀dájú lórí ẹ̀mí tiwọn wípé ní báyìí jàmá yìí ń bọ̀ wá parun tí ó jẹ́ pé kódà àwọn ènìyàn nù jàmá gan ti bẹ̀rẹ̀ sí ní bọ́ sípò ìpẹ̀sìndà tí wọ́n sì ní ìjákulẹ̀ tí ó jẹ́ pé ọ̀pọ̀ àwọn ẹni tó bá jẹ́ ni ànúnú wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní pẹ̀sìndà ìgbà náà òun ni ọlọ́run ọba yóò tó gbé agbára rẹ̀ dìde ní ẹlẹ́ẹ̀kejì á wá gbá jàmáà tí ó ń wó nílẹ̀ á gbà mú nígbà wọn fún ìdí èyí ẹni tí ó ṣe ẹni tó bá ṣe sùúrù di ìgbà ìgbẹ̀yìn ọ̀hún òun yóò rí iṣẹ́ ìyanu ọlọ́run ọba yìí gẹ́gẹ́ bí ó ti wáyé nígbà sọ̀mọ́nì abubakar sadiq radiyallahu ta'ala anhu nígbà tí ìpapòdà òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam jẹ́ tí wọ́n rí gẹ́gẹ́ bí ìpapòdà ní àìtó ọjọ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìmọ̀kan aróko wọn pẹ̀sìn dà tí ó sì jẹ́ pé àwọn sàábé gan náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wà nínú ìhúnrírà látàrí ìbànújẹ́ ọkàn nígbà yìí ó ní ọlọ́run ọba gbá ọlọ́run bá mú adatọ̀bákà sídìk ọlọ́run bá mú adatọ̀bákà sídìk rú láti fi agbára rẹ̀ hàn ní ẹlẹ́ẹ̀kejì tí ó sì gba Islam tí ó ń wó lulẹ̀ nígbà náà mú ó gbé dìde tí ó wá ṣe àmúṣe májẹ̀mú rẹ̀ eléyìí tí ó ti sọ wípé wàlàyé màkìnà nàlàhùm di náhùm ládìr tàdọ̀ láhùm. wàlàyé bàdìlánàhùm min ba'di khawfihim èyí ni wípé lẹ́yìn ìfòyà ọlọ́run bá yóò tún fi wọ́n sínú ìfọ̀kànbalẹ̀. Ọlọ́run bá ó jẹ́ kí ẹsẹ̀ wọn mú kó dúró ṣinṣin lẹ́yìn àsìkò ìfòyà báyìí náà ni ó ṣe wáyé nígbà sọmọ́nì ànábì Musa nígbà tí ó jẹ́ pé lójú ọ̀nà Egypt sí orílẹ̀ Canaan tí wọ́n ti mú àwọn bani israel lọ láti mú wọn dé èbúté wọn gẹ́gẹ́ bó ti wà nínú májẹ̀mú wọ́n wá padà lójú ọ̀nà tí àwọn bani israel àwọn ọmọ israẹlà àwọn ọmọ israẹli wọ́n sì wà nínú ìbànújẹ́ ọkàn lọ́jọ́ yìí gẹ́gẹ́ bí ó ti wà nínú tọ́ra wípé látàrí ìpapòdà ètò ọjọ́ yìí àti látàrí bí ànábì musa bí wọ́n ṣe ṣípò padà kúrò lọ́dọ̀ wọn wọ́n banújẹ́ fún odidi ogójì ọjọ́ torí náà wọ́n wí ẹ̀yin ará nígbà tí eléyìí ti jẹ́ súnà ọlọ́run ọba wípé agbára méjì ni ọlọ́run ọba máa fi hàn kí ó lè bá jẹ́ wípé àyọ̀pọ̀rọ̀ àwọn ọ̀tá méjèèjì yóò parẹ́ fún ìdí èyí kò ṣeé ṣe kí ọlọ́run bá kí ó fi súnà rẹ̀ láéláé yìí kó fi sílẹ̀ fún ìdí èyí ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ tí mo sọ ẹ má ṣe jẹ́ kí nǹkan tí mo sọ fún yín kí ó bà yín lọ́kàn jẹ́ o kí ó sì má mú ìpayín keke bọ̀ yín lọ́kàn nítorí wípé ó ṣe kókó fún yín kí ẹ rí agbára ẹlẹ́ẹ̀kejì náà eléyìí sì jẹ́ nǹkan tí yóò dára tí yóò sunwọ̀n fún yín nítorí pé òun yóò máa wà títí láé tí kò sì ní dópin títí di ọjọ́ ìgbéǹde agbára ẹlẹ́ẹ̀kejì yóò sì lè wá títí tí yóò fi di pé mo lọ bí n bá ti wá lọ ṣùgbọ́n bí mo bá ti lọ ìgbà ọ̀hún ọlọ́run bá yóò fi agbára ẹ̀kejì yìí ránṣẹ́ sí yín eléyìí tí yóò máa wà pẹ̀lú yín títí láé gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ṣe májẹ̀mú nínú Ibrahim Ahmadiyya májẹ̀mú yìí kì sì ṣe nípa tèmi o nípa tìyín gangan ni májẹ̀mú yìí wà gẹ́gẹ́ bí ọlọ́run bá ti sọ yìí pé jọ̀mọ́ tí ó jẹ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ yìí màá fún wọn ní ìborí lórí àwọn olódì ara yòókù títí di ọjọ́ ìgbéǹde torí náà ṣe kókó kí ẹ rí ọjọ́ ìṣípòpapòdà mi kí ó lè bàjẹ́ ọjọ́ tí májẹ̀mú rẹ̀ wà ní aláìnípẹ̀kún fún yín yóò rí àmúṣẹ àti pé ọlọ́run bá ní ọlọ́run bó òdodo tí yóò sì fi ohun gbogbo hàn yín eléyìí tí ó ti ṣe májẹ̀mú rẹ̀ yóò ṣe àmúṣẹ gbogbo wọn kódà bó bá jẹ́ ọjọ́ ìgbẹ̀yìn tí ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àjálù ó ní àsìkò wọn ti dé ó ṣe kókó kí ayé ọ̀hún kí ó tẹ̀síwájú láti máa wà títí tí gbogbo ọ̀rọ̀ ọ̀hún yóò ṣe rí àmúṣẹ eléyìí tí ọlọ́run bá ti fún ní nírú rẹ̀ torí náà mo farahàn gẹ́gẹ́ bí agbára kan láti ọ̀dọ̀ ọlọ́run ọba agbára àtọ̀dọ̀ ọlọ́run ọba ni mo jẹ́ tó sì jẹ́ pé lẹ́yìn mi àwọn mìíràn yóò wà tí wọn yóò jẹ́ àfihàn agbára kejì wọ́n wí pé ohun tí ọlọ́run bá fẹ́ ó ní kó jẹ́ pé gbogbo ẹ̀mí tí wọ́n fọ́nká lórí ayé ìṣe ní yúróòpù ni ìṣe ní Éṣíà ni gbogbo àwọn tí ó bá ní àdámọ́ rere nínú wọn ni kí n fà sí ojú ọ̀nà ìjọ kan ṣoṣo ọlọ́run ọba kí n sì kó àwọn ẹrúsìn rẹ̀ sí ojú ọ̀nà ọlọ́run ọba kan ṣoṣo eléyìí ni nǹkan tí ọlọ́run ọba fẹ́ eléyìí tí a torí ẹ̀ fi rán mi sílé ayé fún ìdí èyí ẹ tẹ̀lé ojúpọ̀nà yìí ṣùgbọ́n pẹ̀lú ìṣejẹ́jẹ́ àti ìwọ ọmọlúàbí àti ìbójútó àdúrà torí náà nígbà tí Hazrat Masih Maud alayhi salatu wasalam papòdà ní ìbámu pẹ̀lú májẹ̀mú ọlọ́run ọba ọlọ́run ọba mú ọlọ́run bá ṣe àmúṣe májẹ̀mú rẹ̀ lára yí pé ọlọ́run bá kó àwọn ọmọ jẹ̀mọ́ sí ọwọ́ adakẹ̀lẹ́ fatuma sí ìkíní tí í ṣe mọ́lánà nurudeen bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ní wọ́n fẹ́ kó jẹ́ pé ọwọ́ ìgbìmọ̀ anjuman òun ni àwọn èèyàn yóò kóra jọ sí ṣùgbọ́n ọlọ́run bá fi òpin sí fìtínà yìí látọwọ́ adakẹ̀lẹ́ fatuma sí ìkíní lẹ́yìn náà lẹ́yìn ìpapòdà adakẹ̀lẹ́ fatuma sí ìkíní adat mirza bashirudin mahmud ahmad wọ́n bọ́ sípò Khalifatu Masih ẹlẹ́ẹ̀kejì ní àsìkò tí wọ́n bọ́ sí ojúṣe yìí náà àwọn ènìyàn kan tí wọ́n ń wora wọn lẹ́ni tí ó lékè nípò ìmọ̀ àti ètò wọ́n ṣe ìgbìyànjú láti dá fìtínà sílẹ̀ wọ́n ìgbìyànjú wọ̀nyí wọ́n ṣe ìgbìyànjú pé kódà bí àwọn ò bá tiẹ̀ nílé fi àwọn ò nílé fòpin sí yíyan Khalifa káwọn tiẹ̀ lè dènà rẹ̀ fún oṣù díẹ̀ kí ó lè bàjẹ́ pé àwọn yóò rí àǹfààní láti dá ìyapa ẹnu sílẹ̀ nínú jẹ̀mọ́ ṣùgbọ́n ní ìbámu pẹ̀lú májẹ̀mú ọlọ́run bá tún gba ọlọ́run bá tó kó agbo àwọn mọ́mìnì sí ọwọ́ kan sí ọwọ́ kan ṣoṣo àti pé àwọn olódì àwọn alágàbàgebè wọ́n fìdí rẹmi lọ́jọ́ yìí wọ́n fìdí rẹmi nígbà yìí pẹ̀lú ojúre ọlọ́run ọba ó ní ó jẹ́ pé kìláfà wọn ó lọ fún ọdún méjìléní àádọ́ta tí oríṣiríṣi àlùyọ ohun ìfilọ́lẹ̀ sì wà nínú ìjẹ̀mọ́ látọwọ́ wọn ní sọ̀mọ́nì wọn lẹ́yìn náà lẹ́yìn ìgbà ìpapòdà wọn lẹ́yìn ìpapòdà wọn ó ní àsìkò kìláfàtúmọ̀sí kẹta bẹ̀rẹ̀ tí arat mirza nasir ahmad wọ́n sì jẹ́ kàlífàtúmọ̀sí ẹlẹ́ẹ̀kẹta pẹ̀lú àtìlẹ́yìn pẹ̀lú àtìlẹ́yìn àti ojúrere Ọlọ́run ọba. Lẹ́yìn náà, ní ìbámu pẹ̀lú kádàrá Ọlọ́run ọba nígbà tí àwọn náà ṣípò padà. Báyìí ni Hazrat Mirza Tahir Ahmad di Khalifatu Masih kẹrin. Ọlọ́run bá fi wọ́n ṣe Khalifatu Masih kẹrin fún Hazrat Masih Maud alayhi salatu wa salam. Lẹ́yìn ìgbà tí àwọn sì papòdà ọlọ́run bá fi mí zoro sọ pé ọlọ́run bá fi mí sí ojú ipò yìí tó ń ti gbogbo kùdìẹ̀kudìẹ àti ipò lílẹ̀ mi ọlọ́run bá tún ṣe àmúṣe májẹ̀mú tí ó ṣe fún Hazrat Masih Maud alayhi salatu salam ó sì tẹ̀síwájú láti máa fún jẹ̀mọ́ ní ìlọsíwájú ní àsìkò yìí náà àwọn ọ̀tá wọ́n ṣe ìgbìyànjú láti dá ìyapẹnu sílẹ̀ láti fi òpin sí àti láti dúkòkò mọ́ àwọn ènìyàn Ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú ni wọ́n ṣe ní oríṣiríṣi orílẹ̀ ilẹ̀ ayé, òun ni wọ́n ti ṣekú pa àwọn Ahmadi tí wọ́n sì tún ṣe ètò ohun ojú kòkòrò fún wọn. Ṣùgbọ́n Ọlọ́run bá tàánlá, ó tẹ̀síwájú láti jẹ́ kí àwọn Ahmadi ó máa tẹ̀síwájú nínú ìbáṣepọ̀ pẹ̀lú Khilafa, ìgbàgbọ́ àti àmọ̀dájú. Ìṣe láti Asia ni, Europe ni. Amẹ́ríkà ni, ilẹ̀ adúláwọ̀ Áfíríkà ni, ìbáṣepọ̀ tí oníkálukú wọn ní pẹ̀lú Khilafah Ọlọ́run ọba nìkan ni ó lè fi rú ẹ̀ lọ́lẹ̀. Ènìyàn kankan ò ní agbára èyí. Ẹnikẹ́ni ò ní agbára láti fi irú ìfẹ́ àti ìṣọ̀kan yìí lọ́lẹ̀ ní èyí tí ó ń bẹ fún àwọn jàmá fún Khalifa àti èyí tí Khalifa ní fún àwọn ọmọ jàmá. Orílẹ̀ yòówù tí mo bá lọ gbogbo ibẹ̀ ni mo ti ń rí àwọn ìran báyìí èyí sì kì í sì ṣe ọ̀rọ̀ ohun ahọ́n lásán eléyìí jẹ́ nǹkan tí àwọn ohun àkásílẹ̀ kámẹ́rà gan tí wọ́n sì ń ṣe ní ètò lásìkò yìí tí wọ́n ká wọn sílẹ̀ lásìkò yìí tí náà sì ń fi wọ́n hàn pẹ̀lú tí ó jẹ́ pé nígbà tí àwọn bá rí wọn tán àwọn olódì gan ó padà di kàn ń pa fún wọn láti gbà yí pé àtìlẹ́yìn ọlọ́run ọba tààràtà ó ń bẹ pẹ̀lú wa ó ń ṣe ẹ̀rí wa lẹ́yìn náà ẹgbẹ̀lẹ́gbẹ̀ ni àwọn àkọ́ránṣẹ́ tí ó ń wá bá mi ní oṣooṣù tí eléyìí tí ó ń ṣe àfihàn wípé àwọn tí wọ́n kọ wọ́n wọ́n ní ìbáṣepọ̀ òdodo pẹ̀lú pẹ̀lú jama àti ètò khilafa. ọ̀nà wo ni ọlọ́run bá fúnra rẹ̀ ń gbà láti mú àwọn ènìyàn súnmọ́ kìláfà ọ̀nà wo sì ni ó ń gbà láti fi ìfẹ́ wọn àti ìbáṣepọ̀ pẹ̀lú kìláfà wọ̀ wọ́n lọ́kàn. ní àsìkò yìí mo fẹ́ fún yín ní àwọn àpẹẹrẹ láti inú àwọn àkọ́rẹ́ńṣẹ́ kọ̀ọ̀kan eléyìí tí ó ń ṣe àfihàn bí ọlọ́run ọba bó ṣe ń darí àwọn ènìyàn sí ọ̀nà Hazrat Masih alayhi salatu wa salam tí ó sì ń ṣe àfihàn rẹ̀ fún ọmọ aráyé pé ètò eléyìí tí ọlọ́run bá fi lọ́lẹ̀ ètò kìlọ́fà tí ọlọ́run bá fi lọ́lẹ̀ lẹ́yìn Hazrat Masih Maud alayhi salatu wasalam tí ó ń rí àtìlẹ́yìn tààràtà láti ọ̀dọ̀ ọlọ́run ọba ní í ṣe láti orílẹ̀ Tanzania ní ọwọ́lẹ̀ Mwanza Mwalimu wa fi ìjábọ̀ ránṣẹ́ pé ní ọjọ́ kan àwọn àti Mbalik ni àwọn jọ lọ pàdé àwọn ọmọ jẹ̀mọ́ ní ẹ̀yìn irun fajr nígbà tí àwọn darí ṣáájú kí wọ́n tó kí ìrun zuhr àwọn rí arábìnrin kan tí ó fara rọ tí ó wà níbi àkàbà mọ́ṣáláṣí nígbà tí a béèrè a rí i pé ó wá láti ṣe àdúrà ni ó jọ pé bí wọ́n ti máa ń ṣe lọ́dọ̀ àwọn bí wọ́n ṣe máa ń ṣe àṣàlátù lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe ahmadi ni ó wòye pé báyìí náà ni àwa náà máa ń ṣe eléyìí jẹ́ nǹkan tí tí ó wọ́pọ̀ nílẹ̀ adúláwọ̀ gẹ́gẹ́ bó ti rí lọ́dọ̀ wa. Báyìí, ó ní a jẹ́ kí wọ́n mọ̀ nípa jẹ̀mọ́, a sì ṣe àdúrà fún wọn pẹ̀lú. Arábìnrin sọ wípé mo máa ń ní àlá kan tí tí bàbá onírùngbọ̀n gúngùn tí àwọ̀ rẹ̀ sì jẹ́ àwọ̀ alikama báyìí wọ́n yàn mí tí wọ́n máa kọ́ mi ní ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n yànnà náà ọ̀rọ̀ ẹ̀sìn fún mi gẹ́gẹ́ bí mọ̀rọ́bí ṣe ṣe yìí lórí èyí wọ́n ṣàlàyé jẹ̀mọ́ fún wọ́n sì fi àwòrán àtúnṣe Maud alayhi salatu salam àti khulafa hàn ó sọ yìí pé ẹni tí mo máa ń rí lójú àlá yìí ó jọ adat khalifatu adat masih Maud tàbí kí ó jẹ́ adat khalifatu masih ẹlẹ́ẹ̀kejì lórí èyí ó ní arábìnrin yìí ṣe báyà pẹ̀lú àwọn ọmọ rẹ̀ mẹ́ta ní àsìkò ọ̀hún wọ́n fi àwòrán tí Hajjah Khalifatu Masih kejì hàn pẹ̀lú ti Hajjat Masih Maud alayhi salatu wassalam lẹ́yìn náà láti Indonesia ní ọwọ́lẹ̀ ìwọ̀ oòrùn Kalimantan ó ní arákùnrin kan orúkọ wọn jẹ́ abdullah láti ará ibẹ̀ wọ́n ṣe báyà pẹ̀lú aya wọn àti ọmọ wọn. wọ́n pàdé jẹ̀mọ́ ní ọdún 2019 tí ọ̀rọ̀ mọ̀bálẹ́gẹ́ sì wọ̀ wọ́n lára tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ sí mọ́ṣáláṣí déédéé wọ́n rí i pé wọ́n yàtọ̀ sí àwọn àfáà yòókù ní ṣókí látàrí ìbáṣepọ̀ wọn pẹ̀lú ẹni tí ó jẹ́ Mùbálígì wa àwọn àfàbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn lélẹ̀ wọ́n sì ń ṣe ìgbìyànjú láti tì í kí wọ́n lè kúrò ní ọ̀nà mọ́ṣáláṣí wọ́n sọ pé mo rí àlá pé mo wà nínú odò kan tí mo fẹ́ rì tí ẹnìkan sì wá láti dóòlà mi àgbà kan wá láti dóòlà mi tí ó sì wọ aṣọ tó balẹ̀ lẹ́yìn èyí ó ní Hazrat Masih eh, ẹni tí ó jẹ́ ìbálẹ̀gbẹ́ fi àwòrán Hazrat Masih Maud alayhi salatu wasalam hàn wọ́n níbi tí wọ́n ti mú ọ̀pá kan dání bẹ́ẹ̀ pẹ̀lú gbígbọ̀n ni ó ń sọ wípé ẹni yìí gan ni ẹni náà tí ó wá dóòlà mi báyìí ọmọ náà sọ wípé òun rí àlá yìí bàbá nìkan ni ó rí àlá yìí ọmọ náà rí pẹ̀lú wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n múra báyìí pẹ̀lú aṣọ wọn tó balẹ̀. Báyìí ni ẹni tí ó jẹ́ Mobale Gowa wọ́n fi àwòrán Hazrat Masih Maud alayhi salatu wasalam àti àwọn kòláfà yòókù hàn wọ́n pẹ̀lú ìyanu ni ọmọ ọ̀hún dà yìí pé àwọn tí mo rí nínú wọn Hazrat Khalifatu Masih kẹta wà Hazrat Khalifatu Masih kẹrin wà àti pé èmi náà òzúrò sọ pé àwọn náà wà nínú àwọn tí wọ́n rí àwọn gbogbo àwọn ẹni yìí òun ni àwọn tí mo rí ọlọ́run bá kó gbogbo àwọn ènìyàn yìí jọ láti fi hàn án kí ó lè mọ̀ nípa ètò khilafa tí ó ń lọ lẹ́yìn Hazrat Masih Maud alayhi wasalam àti pé eléyìí jẹ́ ètò kan tí ó ń lọ lẹ́sẹẹsẹ. ní ṣókí lẹ́yìn ìgbà tí wọ́n rọ́ àwọn àlàyé tán ó ní wọ́n wọ inú ìjọ bí ìmbáwókú ní ìpọ̀kàkà lọ́nà tí ó tọ́ ọlọ́run yóò tọ́ sọ́nà bákan náà láti Indonesia ní ibi gúúsù ilẹ̀ Indonesia láti ibi agbègbè tí í ṣe Baru òun ni ẹni tí ó jẹ́ àmẹ́rù wọn ó kọ wípé mbàlígà wọn òun ni ó darí ìrun fájìrì ọjọ́ yìí tí ẹnìkan wá kópa nínú irun pẹ̀lú wọn arákùnrin yìí sọ pé òun ṣe ìrìnàjò láti pàdé àwọn àna òun ni ní ìgbà tí wọ́n ń jíròrò lọ́wọ́ wọ́n sọ wípé nígbà kan sẹ́yìn òun wà nínú ìṣòro tí nínú ìṣòro yìí òun pàdé ẹni mímọ́ kan tí ó ní irùngbọ̀n funfun tí ó sì ń lo láwàní ní ojú àlá yìí ẹni mímọ́ yìí sọ ẹni mímọ́ tí olùláwà ní ìsọ fún yìí pé fún odidi ogójì ọjọ́ kí ó rí i pé òun ṣe ìjùsílẹ̀ lẹ́yìn ìrun fajr ìṣòro rẹ̀ yóò tán báyìí náà ni ó ṣe ṣe gẹ́lẹ́ bí ó ti rí lójú àláyé ó sọ yìí pé nígbà tí yóò fi di ogúnjọ́ àwọn ìṣòro òun ti bẹ̀rẹ̀ sí ní dópin tí òun sì bẹ̀rẹ̀ sí ní rí iṣẹ́ àti àwọn nǹkan kọ̀ọ̀kan mìíràn wọ́n sọ wípé ó ń sọ pé ó ń lọ bí oṣù mẹ́ta sẹ́yìn tí ẹni mímọ́ onírùngbọ̀n funfun tó nílọ́wà níyì tún wá ó sì mú mi lọ sí orí òkè láti lọ mú èso ó wá sọ yìí pé àwọn tí o ní láti rọ àlàyé fún àwọn tí ó bá ní ìpáyọ̀ ọlọ́run bá nìkan ni lẹ́yìn èyí wọ́n fi àwòrán àwọn kòláfà hàn tìyanu tìyanu ló ṣe ní ìtọ́ka sí ara Khalifatul Masih kẹrin wípé ẹnì yìí gan lẹni tí mo rí lára bẹ́ẹ̀ ẹnì yìí ṣe báyà ó sì wọ inú ìjọ Ahmadiyya nípa arábìnrin kan tí ó jẹ́ ará orílẹ̀ Mali. Malik wa kọ nípa wọn wípé Salaji ni orúkọ arábìnrin yìí ó ń sọ wípé ọlọ́kùnrin òdodo ni wọ́n jẹ́ níbikíbi tí wọ́n bá ti gbọ́ nípa ìpolongo ẹ̀sìn ní àwọn ìletò káàkiri wọ́n ní kí ọmọ wọn fi wọ́n sórí kẹ̀kẹ́ kí ó sì gbé àwọn débẹ̀ wọ́n sọ wípé ṣáájú kí àwọn tó di Ahmadi àwọn máa ń gbọ́ ohùn méjì ní ojú àlá ìkan òní ti tashahud àti suratu fatiha tí mo máa ń kà nínú kútúbà ìyẹn tí uzulu máa ń kà ẹlẹ́ẹ̀kejì òun sì ní ohun ẹni tí ó jẹ́ mùrọ̀bí wọn Muaz tí tó bá ti ń ṣe ìpolongo ẹ̀sìn ó sọ yìí pé a máa jọ mí lójú eléyìí sì ni a máa fún mi ní ìpọ̀kàkà lẹ́yìn náà nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní gbọ́ ètò lórí rédíò wọ́n gbọ́ kútùbà uzur bẹ́ẹ̀ sì ni wọ́n tún wo àwọn ètò mìíràn náà nípa Islam wọ́n sọ yìí pé eléyìí gan ni ohun tí mo máa ń gbọ́ eléyìí sì ni ó tọ́ wọn sí ojú ọ̀nà àti gba Ahmadiyya láti Cameroon eléyìí ti í ṣe orílẹ̀ mìíràn. ìjábọ̀ wá láti bẹ̀ wípé ọ̀dọ́mọdékùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Abdulrahman Bila. ó ṣàlàyé ìtàn bí òun ti wọ inú Ahmadiyya ó sọ pé ní ọdún díẹ̀ sẹ́yìn mo rí ẹni mímọ́ méjì lójú àlá mi ìkan ni wọ́n sọ pé iṣẹ́ wo gan ló ń ṣe mo dáhùn pé mo ń ṣe iṣẹ́ ọ̀kadà ní àárín ìlú ni báyìí sì ni mo ti ń gbé ìgbésí ayé mi lórí èyí ìkejì sọ yìí pé fi ọ̀kadà sílẹ̀ kí o sì wá kírun níbí báyìí lẹ́yìn èyí òun ni wọ́n darí ìrun ìyẹn òzòrò darí ìrun tí ojú rẹ̀ sì là wọ́n sọ wípé lẹ́yìn ọjọ́ díẹ̀ ni mo wà ní àárín ọjà tí mo sì rí ọ̀dọ́mọdékùnrin kan tí ó ń pín àwọn ìwé pélébé tí àwọn ìwé pélébé sì jẹ́ ti jẹ̀mọ́ mo dé ilé mo sì mú ìwé pélébé yìí mo kà mo farabalẹ̀ kà lójú ẹ̀ ó ní mo ti rí àwòrán ẹni mímọ́ kan tí ẹni ọ̀hún sì jẹ́ Hazrat Masih Maud salatu wasalam tí mo ti rí lójú àlá mi lẹ́yìn èyí wọ́n ṣe ìgbìyànjú láti kàn sí jẹ̀mọ́ tí wọ́n sì ní ìbáṣepọ̀ pẹ̀lú mọ̀álìmọ̀ bẹ̀ wọ́n rí àwọn ìwé jẹ̀mọ́ kọ̀ọ̀kan náà ẹni tí kejì tí wọ́n wá rí lójú àlá yìí wọ́n ní ẹni kejì tí mo rí lójú àlá yìí wọ́n ní mo ti bẹ̀rẹ̀ sí ní rí wọn nínú àwọn ìwé yòókù tí ó sì jẹ́ pé àwòrán àwòrán mi ní ṣe ìyẹn àwòrán uzur ní ṣe ó sọ pé àwòrán khalifa àsìkò yìí gangan ni wọ́n sọ pé mo kò ti gbọ́ orúkọ ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ mọ̀ ṣùgbọ́n ẹni tí ó sọ fún mi wípé kí n lọ kírun ní àsìkò yìí òun gan ni ìmáàmù òun ni kàlífà jàmá ní àsìkò yìí ó sì jẹ́ pé eléyìí ni ìbùkún ọ̀hún tí ó ìbùkún yìí pé mo lọ kírun yìí òun ni ó fi jẹ́ pé nígbà tí baálẹ̀ baálẹ̀ ìgbèríko wa tí ó papòdà ó wá wáyé pé kò ní ọmọ lára eléyìí òun ni ní ìbámu pẹ̀lú ogún tí ó fi lọ́lẹ̀ wọ́n fi mí ṣe baálẹ̀ ìgbèríko wa mo sì mọ̀ wípé látàrí jẹ̀mọ́ ni mo ṣe rí iyì yìí. ìkan náà wá láti Guinea Bissau tí í ṣe orílẹ̀ mìíràn ẹni tí ó jẹ́ mission in charge láti bẹ̀ kọ́ wípé ní ọwọ́lẹ̀ bíbà yìí ó arábìnrin kan tí orúkọ wọn ń jẹ́ Maria. Wọ́n ní ọmọ méjì tí ó ti gba Ahmadiyya. Aisha Maria ni orúkọ wọn. Báyìí ni arábìnrin tí í ṣe Aisha yìí ó ní ẹ̀gbọ́nkùnrin kan tí ó jẹ́ olódì jẹ̀mọ́ tí ó sì jẹ́ pé òun ló ń gbọ́ bùkátà àwọn ẹbí wọn tí ó sì ṣe ètò fún wọn. Báyìí òun ni ó pe àbúrò rẹ̀ obìnrin yìí pé ó dúnkokò mọ́ pé tí ó bá jẹ́ kí àwọn ọmọ rẹ̀ kí wọ́n fi Ahmadiyya sílẹ̀ màá yẹra fún yín mi ò sì ní ní ìbáṣepọ̀ kankan mi ò ní tọ́jú yín mọ́ nígbà tí ó gbọ́ eléyìí aisha wo ó rí ìpayín keke ó lè sọ fún àwọn ọmọ rẹ̀ wípé kí wọ́n fi ahmadiyya sílẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ òun dáhùn wípé ọlọ́run bá ti tó fún wa a ò lè láéláé fi ahmadiyya sílẹ̀ lẹ́yìn ìgbà tí ó gbọ́ ìdáhùn yìí látọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ eléyìí tún bẹ̀rẹ̀ sí ní fún ní ìyọlẹ́nu ó bẹ̀rẹ̀ sí ní yọ aisha lẹ́nu kò sì mọ nǹkan tí yóò ṣe lẹ́yìn èyí ó rí pé lẹ́yìn ọjọ́ méjì sí èyí òun rí àlá kan tí òun sì rí àwọn nínú ìpayín kékeré tí òun sì ń bú sẹ́kún pọ̀rọ̀pọ̀rọ̀ ní àsìkò ọ̀hún ó ní òun rí arákùnrin kankan nínú aṣọ funfun tí ó sì ní irùngbọ̀n funfun tó béèrè pé kí ni tí ó ṣẹlẹ̀ òun sì rọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ fún un ní orí èyí ó fi mi ní ara balẹ̀ yìí pé ìwọ má ṣe yọnu àwọn ọmọ rẹ wọ́n bọ̀ wá borí wọn lórí èyí ó ní ó gbọ́ tí ojú rẹ̀ là tí ọkàn rẹ̀ sì balẹ̀ wá lẹ́yìn ìgbà tí ó lálàyé tán ní àárọ̀ ọjọ́ kejì òun ni ó lọ rọ́ àlàyé fún ẹni tí ó jẹ́ missionary wa nígbà tí missionary wa sì fi àwòrán mi hàn ìyẹn tí wọ́n fi àwòrán huzuru hàn wọ́n sọ pé ẹni yìí gan ni ẹni tí ó wá lójú àlá mi tí ó fún mi ní ìfọ̀kànbalẹ̀ ní báyìí pẹ̀lú ojú ọlọ́run ọba wọ́n ti jẹ́ ahmadi ọlọ́kàn òdodo tí wọ́n sì ń wà níwájú gbọ̀ngbọ̀n nínú ojúṣe lájínà. ìṣẹ̀lẹ̀ kan náà wà láti Kenya ní ọwọ́lẹ̀ Nakuru ní jama Bahati wà. àwọn agbègbè yìí Christian ni wọ́n wọ́pọ̀ àwọn ẹlẹ́sìn Kristẹni ni wọ́n pọ̀ ní àwọn agbègbè yìí tí ó sì jẹ́ àwọn ìletò kéréje kéréje tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n ní àwọn ṣọ́ọ̀ṣì tí ó ń lọ níbi àádọ́ta ó lé ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí ìrun ilé mọ́ṣáláṣí ìkírun kan ṣoṣo tí ó jẹ́ ti Ahmadi ni ó wà níbẹ̀ ní ọjọ́ kan ni arákùnrin kan wá tí ó wá darapọ̀ mọ́ wa ní orí ìrun lẹ́yìn ìgbà tí wọ́n parí ìrun tán ó sọ pé Muhammad Abdi ni orúkọ òun tí òun sì jẹ́ ara ìletò yìí ó ní ọjọ́ díẹ̀ sẹ́yìn ni mo gbọ́ pé ààyè ìkírun kan wà níbí báyìí tí mo ṣe wá báyìí wọ́n ṣàlàyé nípa jẹ̀mọ́ fún un lára eléyìí òun ni ó fi hàn nígbà tí ó gbé àwọn gbólóhùn kan jáde yìí pé ìwòye rẹ̀ jẹ́ èyí tí ó dòdì ti jàmáà tí ó jẹ́ olódì fún jàmáà ní ọjọ́ kan òun ni ó wá tí màálìmù wá pàdé rẹ̀ tí ó ń sọ yìí pé o lè ní ìwòye tiẹ̀ ìwòye wa lè ṣọ̀tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ṣe bí mùsùlùmí ló sì jẹ́ torí náà o sì lè máa wá sí àyè kírun wa bí o bá sì ní àwọn nǹkan kọ̀ọ̀kan àbí ìbéèrè tí o ní láti béèrè o lè béèrè láì ní tàbí láì ní ìdènà pẹnu a ó fún ọ ní ìdáhùn. Mualim náà sì tún ṣàdúrà kí Ọlọ́run bó ṣe ọkàn rẹ̀ ó ní lẹ́yìn ọjọ́ díẹ̀ lẹ́yìn èyí ó ní arákùnrin yìí ti ṣe Muhammad Abdi ó wá sílé mi ní àsìkò náà ó à ń wo MTA lọ́wọ́ tí ó sì jẹ́ pé kútùbà Huzur ó ní ó wà ní ojú móhùnmáwòrán nígbà yìí ó farabalẹ̀ gbọ́ kútùbà yìí fún ìgbà díẹ̀ lẹ́yìn ìgbà tí kútùbà yìí parí ó sọ pé mo fẹ́ láti ṣe báyà mualim sọ wípé eléyìí ṣe mí ní kàyéfì wípé olódì ni ẹni yìí jẹ́ fún jàmá torí náà bó kí ni nǹkan tí ó yí ọkàn rẹ̀ padà báyìí wọ́n ṣe béèrè pé kí gan ni nǹkan tí ó fà tí ó ṣe fẹ́ wọnú jàmá ó dáhùn wípé ní òru àná ó ní mo rí tí ojú mi là tí mo wà ní àgbàlá tí mo sì wo sánmà lọ báyìí mo rí ohun kankan tí ó lókìkí tí ó ń bọ̀ tí ó sì lápá lára mi púpọ̀ nígbà tí mo wá wá láti sí ọ̀dọ̀ yín yìí mo rí i pé ẹni tí nígbà tí mò ń gbọ́ kútúbà kàlífà yìí mo rí i pé ẹni tí mo rí lójú àlá tí mo rí ní òru òun gangan nìyí tí mo sì ní ìfọ̀kànbalẹ̀ tí tèmi àti gbogbo ẹbí mi sì ṣetán láti wọnú ìjọba yìí ẹ̀yin náà wá wo ọ̀nà tí ọlọ́run bá fi ń fi òdodo han olódì kìí ṣe pé ó fi òdodo hàn nìkan bí ó ṣe pé ó tún fi ìfẹ́ ìbáṣepọ̀ pẹ̀lú kìláfà sí ní ọkàn eléyìí tayọ nǹkan tí ó lè jáde látàrí ìgbìyànjú ọmọnìyàn orílẹ̀ mìíràn tó ní Cameroon ní àti ìlú Mọ́rúwà olùkọ́ iléèwé kan tí í ṣe Suleiman ń sọ pé mò ń wo MTA lórí móhùnmáwòrán mi níbi tí Khalifa Ahmadiyya ti ń dáhùn ìbéèrè àwọn ọmọ àwọn ọmọ ọ̀jẹ̀ wẹ́wẹ́ báyìí ni ọmọ kan ṣe béèrè nípa nǹkan tí ó ń lọ ogun láàrin Ukraine àti Russia tí ìmáàmù sì fún wọn ní ìdáhùn ní ọ̀nà tí ó dáńtọ́ tó sì tún lọ ráńpẹ́ ń sọ wípé àwọn ti kọ àkọránṣẹ́ sí àwọn adarí ayé àwọn alágbára ayé káàkiri tí àwọn sì ti fún wọn ní ìkìlọ̀ wípé bí wọn bá ṣe ètò àlàáfíà kí wọn sì ṣe déédéé a jẹ́ pé ohun ẹ̀rù jẹ̀jẹ̀ ńlá ìpayín kékeré ńlá ni yóò dì fún ayé yóò di rògbòdìyàn ńlá fún ayé lórí èyí nígbà tí mo gbọ́ yìí mo sọ yìí pé ní báyìí mo gbọ́dọ̀ mọ ẹnìkan nínú jẹ̀mọ́ mo gbọ́dọ̀ kàn sí àwọn jẹ̀mọ́ yìí ní ọjọ́ kan òun ni mo rí ní tí kútúbà imam ahmadiyya ń wá lórí móhùnmáwòrán mọ́rúwà tí mo sì rí òǹkà ẹni tí ó jẹ́ sádà ààrẹ jẹ̀mọ́ ní ojú móhùnmáwòrán tí mo mú lẹ́yìn èyí mo ka àwọn ìwé kọ̀ọ̀kan mo sì tún ka ìwé Khalifa eléyìí tí í ṣe ti world crisis lẹ́yìn èyí ó ní ọkàn mi balẹ̀ tí mo sì ṣe ìpinnu tí mo wọ inú jẹ̀mọ́ Ahmadiyya pẹ̀lú báyà ẹni tí ó jẹ́ Mualim Wambe ó sọ yìí pé ẹni yìí jẹ́ ẹni tí ó jáfáfá lójúṣe jẹ̀mọ́ lẹ́yìn náà láti Sierra Leone ó ní wọ́n kọ pé arákùnrin kan tí í ṣe Ibrahim tó jẹ́ pé tontibiki ti ṣe olódì jẹ̀mọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n ṣe ahmadi ó rí kútúbà uzur lórí mta tí ó bẹ̀rẹ̀ sí ní sọ yí pé àwọn àáfà tí wọ́n sọ káàkiri tí wọ́n sọ ọ̀rọ̀ tí ò tọ́ káàkiri ń pa Ahmadiyya irọ́ ni wọ́n ń pa èmi fúnra mi mo ti gbọ́ ọ̀rọ̀ Imam Jama yìí tí mo sì rí i pé wọ́n ní ìtọ́ka sí ohun tí ó ń bẹ nínú alukurani wọ́n sì mú orúkọ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa wọ́n sì yànnàna àwọn ahadis pẹ̀lú gbólóhùn kálímà yìí kan náà òun ni ó ń bẹ lọ́dọ̀ àwọn Ahmadi ohun gbogbo wọn sì ni ó lọ rẹ́gí pẹ̀lú ìlànà Islam torí náà ọ̀nà wo ni ìjọ Ahmadiyya ṣe fẹ́ jẹ́ irọ́ lẹ́yìn èyí òun ni ó gba Ahmadiyya tí ó sì bẹ̀rẹ̀ sí ní kópa nínú chanda tí ó sì jẹ́ ọlọ́kùnrin dúdú pẹ̀lú. ẹni tí ó jẹ́ amir trinagag ó kọ wípé arábìnrin kan tí ó ṣẹ̀ṣẹ̀ wọ jama tí í ṣe sharida saiba ó wọnú jama pẹ̀lú ọkọ rẹ̀ láìpẹ́ yìí wọ́n pe àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì ní agbègbè rẹ̀ láti wá wo jasa uk lórí móhùnmáwòrán eléyìí lápá lára wọn tó ń ti gbogbo àgbékalẹ̀ jásà pàápàá jùlọ wọ́n sọ wípé àwọn nífẹ̀ẹ́ sí kútùbà òzòrò tí àwọn gbọ́ wọ́n sọ wípé ìjọ ahmadiyya gan ni islam òdodo tó bá jẹ́ pé gbogbo ìjọ islam wọ́n lè dì báyìí ni a jẹ́ pé islam yóò borí ayé ẹni yìí sọ wípé mo bẹ̀rẹ̀ sí ní sun ẹkún nígbà tí mo rí khalifa àsìkò ó sì ń ṣe nígbà tó jẹ́ pé mo jókòó síwájú wọn ni ọkọ wọn ti papòdà nígbà díẹ̀ sẹ́yìn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ arábìnrin yìí fi ilé wọn lẹ̀ gẹ́gẹ́ bí wàsíà fún jẹ̀má. láti Kyrgyzstan òun ni arákùnrin kan tí ó gba Ahmadiyya orúkọ rẹ̀ ń jẹ́ Sultan Atakhanu ó wí pé aya mi àti ọmọ mi ti ní àǹfààní láti ṣe báyà ní ọdún 2017 ó ní mo bẹ̀rẹ̀ sí ní kí ìrun jímọ̀ ní mission sí jama ìgbàkúgbà tí èmi àti aya mi bá ti wọnú mọ́tò tí a bá ń lọ sí mission sí jama yìí fún àwọn ibùsọ̀ méjèèjìlá tí a ó lò kútúbà khalifatu masih tí wọ́n ti ká sílẹ̀ ni ẹ máa ń gbọ́ léraléra nígbà yòówù tí mbàsí gbọ́ khutba yìí eléyà máa fún mi ní àmọ̀dájú síwájú sí i báyìí ló fi jẹ́ pé ní ọdún yìí ní ọjọ́ kejì oṣù karùn-ún nígbà tí oṣù Ramadan yóò parí mo ṣe báyà ní ọjọ́ Eid wọ́n ń sọ̀rọ̀ nípa ọdún tí ó lọ wọ́n sọ wípé ohun tí mo fẹ́ mẹ́nubà ohun tí mo kọ́kọ́ fẹ́ mẹ́nubà òun ni eléyìí ṣùgbọ́n oríṣiríṣi nǹkan ni ó ń dá mi dúró nítorí náà ní ráńpẹ́ ni mo ti sọ̀rọ̀ yìí ṣùgbọ́n ohun gbogbo tí ó ń bẹ nínú mi bí mo ti bí mo ti ń rí lé ara mi ó tayọ nǹkan tí mo lè yànnàná ní gbogbo àdúrà mi ni mo ti ń tọrọ kí ọlọ́run bọ́ fún mi ní àǹfààní láti mọ̀ sí láti ní ìmọ̀síwájú sí nípa Islam tí ó sì jẹ́ pé gbogbo ìrun jímọ̀ òun ni ohun tuntun a máa hàn mí mo máa rí ohun tuntun kọ́ síwájú sí i láti Paraguay ó ní arábìnrin kan tí í ṣe Liza sọ wípé Ọlọ́run bá kú ti ṣe oríṣiríṣi ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ fún oníkálukú láti rí ìtọ́sọ́nà ìrìn mi láti wọ inú Islam Ahmadiyya látàrí àjàkálẹ̀ àrùn kòrónà ni mo wí pé ní àsìkò tí mo tí mi ò ní iṣẹ́ lọ́wọ́ tí mi ò ṣe nǹkan kan yìí kí n wá ọ̀nà láti kọ́ èdè tuntun báyìí mo ṣe bẹ̀rẹ̀ sí ní wá ṣe èdè kọ́ ẹ̀kọ́ èdè lárúbáwá ní orí ẹ̀rọ ayélujára látàrí èyí ó ní mo bẹ̀rẹ̀ sí ní gbọ́ nípa Islam tí ní ọjọ́ kan mo ṣí Facebook tí mo sì rí ètò kan tí ó pè ní Coffee Cake and Islam mo wọ ọbẹ̀ fúnra mi tí mo sì bọ́ síbẹ̀ ní àsìkò ibẹ̀ ni mo ti ní àǹfààní láti pàdé ẹni tí ó jẹ́ mùrọ̀bí àti aya wọn ní ìpilẹ̀ṣẹ̀ mo ní àwọn ròyìnròyìn kọ̀ọ̀kan lórí ẹ̀mí mi torí mo wòye pé àwọn ládùbáwá nìkan ni wọ́n lè wọ inú mọ́ṣáláṣí ṣùgbọ́n nígbà tí mo lọ síbẹ̀ àwọn nǹkan tí mo kọ́ nípa Islam wọ́n jẹ́ àwọn tuntun mo rí i pé nínú ìlànà ẹ̀kọ́ Islam kò sí ìfipámúni nínú ẹ̀sìn àti pé ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn ìṣọ̀kan ó ní Islam jẹ́ ní alẹ́ yìí nígbà tí mo jáde ní mọ́ṣáláṣí alukurani wà ní ọwọ́ mi lẹ́yìn èyí ó ní mo ní ìkànsí pẹ̀lú aya mọ̀rọ́bí tí mo sì bẹ̀rẹ̀ sí ní béèrè àwọn ìbéèrè mo sì bẹ̀rẹ̀ sí ní kópa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ mo ṣe òdiwọ̀n fúnra mi pé mo gbọ́dọ̀ há gbogbo ọ̀dọ́ ẹ̀rùn tí màá sì kọ́ bí wọ́n ti ń kírun. báyìí nígbà gbogbo bẹ̀rẹ̀ sí ní ronú nípa Islam ní ọjọ́ kan òun ni ọkọ mi wá mú mi láti mọ́ṣáláṣí nígbà tí a sì ń darí mò ń sọ àwọn ohun tí mo ti kọ́ ní ọjọ́ náà báyìí ló ṣe sọ fún mi yí pé o ṣe kúkú di mùsùlùmí kété tí mo gbọ́ eléyìí ni mo panu mọ́ tí omijé sì lérò lójú mi nítorí pé ní àsìkò ọ̀hún ohun kẹyọ̀kan tí mò ń fẹ́ nínú ìgbésí ayé mi náà ni kí n di mùsùlùmí ṣùgbọ́n eléyìí jẹ́ ìpinnu ńlá fún mi ní ṣókí lẹ́yìn èyí ó ní mo ṣe ìpinnu láti di ahmadi mùsùlùmí ahmadi mo tẹ̀síwájú láti máa mọ̀ nípa nípa jẹ̀mọ́ sí mo sì ń ṣe ìwádìí mò ń béèrè ìbéèrè léraléra ó ní mò ń gbọ́ kútúbà khalifa àsìkò tí mo sì mọ àmọ̀dájú pé ojú ọ̀nà tí ó tọ́ ni mo wà a rí ìtọ́sọ́nà a sì rí a sì ní adarí tí ó ń tọ́jú wa tí ó ń tọ́ wa sọ́nà tí ó sì ń ṣe àdúrà fún wa bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀ sì ṣẹ́kù fún mi láti kọ́ ṣùgbọ́n ọkàn mo wà ní mo ní ìfọ̀kànbalẹ̀ lórí ìlànà Ahmadiyya lẹ́yìn oṣù díẹ̀ tí arábìnrin yìí wọnú ìjẹ̀mọ́ òun ni ọkọ wọn náà wọnú ìjẹ̀mọ́ tí wọ́n sì jẹ́ ni tí ó jáfáfá tí ó sì jẹ́ ọlọ́kàn òdodo nínú ìjẹ̀mọ́ ìyẹn ní Paraguay. láti Congo Kinshasa ó ní ìletò kan wà tí í ṣe Macau. arákùnrin kan láti ìletò kékeré kan níbẹ̀ orúkọ wọn jẹ́ Ahmad Batatu àwọn àti èèyàn mẹ́jọ nínú ẹbí wọn ò ní wọ́n ṣe báyà àwọn náà sì bẹ̀rẹ̀ sí ní polongo fúnra wọn látàrí ìpolongo ẹ̀sìn wọ̀nyí àwọn ènìyàn méjìléní ọgọ́ta ní àǹfààní láti wọnú jẹ̀mọ́ wọ́n rí pé ohun kan tí ó fà tí tí ó lékejì lórí ẹ̀mí àwọn táwọn fi wọ inú jẹ̀mọ́ òun ni ìmábẹ khalifa àsìkò ìyẹn ètò khilafa wọn wí pé. amir sahib sọ yìí pé mò ń kọ́ wọn ní alukurani lórí ẹ̀rọ ayélujára. wọ́n rí pé kí wọ́n tó wọnú Ahmadiyya onílànà Sunni ni wọ́n ṣùgbọ́n léraléra wọn máa béèrè wípé èéṣe tí àwọn Sunni ṣe tí wọ́n ṣe máa ń tan inú níbí ni káàkiri èéṣe tí èdè àìyedè ṣe pọ̀ láàrin wọn ìbáṣe yìí pé wọ́n jẹ́ olódodo èéṣe tí ò ṣe sí ìmáàmù kankan fún wọn tí gbogbo wọn ń tẹ̀lé ní orí ìlòyírò yìí òní ó wà tí ó fi rí àǹfààní láti rí kútúbà Khalifatu lórí MTA ó ní ìró kan sọ fún mi láti inú wa wípé Hazrat Mirza Ghulam Ahmad olódodo ni wọ́n jẹ́ ṣùgbọ́n ìró kejì ń dà mí láàmú wípé èyí ṣe tí wọ́n ń pe gbogbo àwọn Ahmadi yìí pé wọ́n ṣe mùsùlùmí lẹ́yìn ọ̀rẹ́yìn mo ní àǹfààní láti kàn sí àwọn Ahmadi kan ní Tanzania àti ní orílẹ̀ Faransé paríparí ẹ̀ mo padà mọ̀ nípa ẹni tí ó jẹ́ malik agbègbè wa tí í ṣe mozamil lẹ́yìn èyí òun mo ní àǹfààní láti ka àwọn ìwé ìjẹ́mọ́ kọ̀ọ̀kan ìgbà tí mo sì kà wọ́n tí mo ṣe ìwádìí òun ni mo ṣe báyà lára bẹ́ẹ̀ àwọn náà bẹ̀rẹ̀ sí ní ṣe ìpolongo ẹ̀sìn tí jẹ́mọ́ sì ń gbòòrò látàrí wọn ẹni tí ó jẹ́ amir Kongo Kinshasa sọ yìí pé arábìnrin madam mohanni tìbú wọ́n wá láti ilẹ̀ àwérà tí wọ́n jẹ́ ọmọ ọdún méjìlél ní ọgọ́rin wọ́n ní pé mùsùlùmí ni àwọn jẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ọdún ọmọ ọdún méjìlélọ́gọ́rin àwọn di kìrìsìtẹ́nì nítorí pé ọmọ àwọn jẹ́ pásítọ̀ fún ṣọ́ọ̀ṣì kan wọ́n ní ní ọjọ́ kan àwọn gbọ́ ìwàásù khalifa àsìkò ní èdè faransé látàrí rédíò nígbà tí àwọn gbé yìí ó ní mo ṣe ìpinnu láti wọnú ìjàmọ́ tí mo yìí sọ fún ẹ wípé nígbà tí mo sọ fún ọmọ mi pé tí n bá ti papòdà ahmadiyya ni àwọn ahmadiyya ni mo fẹ́ kí wọ́n darí janaza mi mission ìṣàjọ láti Cameroon sọ wípé arákùnrin kan Umar Zubair Saib ó wá láti Marwa tí ó sì wá láti kópa nínú jésàsálà náà ọdún 2022 ó sọ wípé ó yàn nànà bí òun ṣe wọ Ahmadiyya ó sọ wípé àwọn kàn sí Ahmadiyya látàrí MTA àwọn a sì máa gbọ́ kútúbà Khalifatul Masih tọkàntọkàn pẹ̀lú ìfarabalẹ̀ eléyìí sì ń fún àwọn ní ìbáṣepọ̀ pẹ̀lú jẹ̀mọ́ síwájú sí i kútùbà àkọ́kọ́ ní oṣù kọkànlá ọdún 2021 níbi tí Khalifatul Masih tí wọ́n ti sọ̀rọ̀ nípa ìjùsílẹ̀ tàrí jadid ibẹ̀ ni ó ti fi hàn sí mi pé jẹ̀mọ́ yìí ọlọ́run bá ti jẹ́ kí ó yé mi pé jẹ̀mọ́ yìí láti ọ̀dọ̀ ọlọ́run bá ní í ṣe torí pé àwọn ni wọ́n lè farajìn láti ṣe ìjìsílẹ̀ tí ó tó báyìí lórí èyí mo mọ̀ yí pé inú jẹ̀mọ́ tó bá láti ọ̀dọ̀ ọlọ́run ọba nínú Islam nìkan ni àwọn èèyàn ti lè ṣe ìjìsílẹ̀ báyìí eléyìí fún mi ní àmọ̀dájú tí mo ṣe báyà tí ọkàn mi ti balẹ̀ tí ó jẹ́ wọn ayọ̀ fún mi pé mo wọnú ìjọ ẹni tí ó jẹ́ mọ̀rọ́bí láti Waterloo ní Sierra Leone wọ́n sọ wípé arákùnrin kan tí í ṣe àáfàá a pe àáfàá yìí wá láti gbọ́ kútùbà uzur ní orí MTA ní ọdún tí ó kọjá lọ àwọn àti ẹbí wọn ni wọ́n sì jọ wá láti wò ó lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ kútùbà eléyìí lápá lára wọn tí àwọn àti àwọn ẹbí wọn tí wọ́n jẹ́ mẹ́jọ ńgbà náà wọ́n wọ inú ìjọ wọ́n ṣe báyà wọnú ìjọ pẹ̀lú ojú ọlọ́run ọba tọkàndodo tọkàndodo ó ní ń ṣe ni wọ́n ń kópa nínú àwọn ètò jẹ̀mọ́ tí wọ́n sì ń farajìn fún jẹ̀mọ́ nígbà tí wọ́n ṣe ọ̀ṣọ́ mọ́ṣáláṣí ní àyè wọn àwọn náà ṣe wàkárẹ́ àmọ́ pẹ̀lú àwọn ènìyàn wọ́n sì máa gbàwẹ̀ àfinúfẹ́dọ̀gbàgbẹ́ pẹ̀lú wọ́n á tún máa ṣe ètò ìṣúná fún àwọn ènìyàn. amir Bangladesh kọ wípé ẹni tí ó jẹ́ akọ̀wé jama ó ní ibi ìtẹ̀wéjáde kan tí arákùnrin kan tí ṣe Bilal tí ó ń ṣiṣẹ́ níbẹ̀ nígbà tí ó mọ̀ nípa jama ó bẹ̀rẹ̀ sí ní wá sí mọ́ṣáláṣí wa níbi tí ó ti ń gbọ́ kútúbà jimá ìyẹn kútùbà òzòr ibẹ̀ ni ó ti ní àǹfààní láti gbọ́ lẹ́yìn ìgbà díẹ̀ ó ní arákùnrin yìí ṣe báyà ṣùgbọ́n àyà wọn ò tí ì ṣe wọ́n ti ṣe yìgì fún bí ọdún méje tí wọn ò sì ní ọmọ báyìí ó sọ fún aya rẹ̀ yìí pé jẹ́ ká kọ ránṣẹ́ sí khalifatu masi kí wọ́n bá ṣe àdúrà kí ọlọ́run bá ta wá lọ́rẹ ọmọ àwọn èèyàn máa kọ báyìí jẹ́ kí àánú dán wò lára èyí wọ́n ní àǹfààní láti jẹ́ kí aya wọn gbà sí èyí tí wọ́n sì kọ ránṣẹ́ fún àdúrà lẹ́yìn oṣù díẹ̀ ó ní aya wọn lóyún eléyìí ni ó mú kí aya wọn rí i pé látàrí àdúrà Khalifatul Masih ó ní Ọlọ́run bá ṣe ṣe ojúrere fún àwọn tí àwọn náà sì ṣe báyà Amir Belgium sọ wípé arákùnrin kan láti Morocco ó ń gbé orílẹ̀ bẹ̀ wípé wọ́n ti ṣe ìwádìí nípa German nígbà pípẹ́ tí wọ́n ṣe báyà wọ́n pe láti kékeré mi ni mo ti lo àsìkò mi lọ́dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ni mo lo àsìkò mi lọ́dọ̀ wọn ṣùgbọ́n ìwàásù khalifa kìí ṣe pé ó ń ṣe ẹ̀là alukurani nìkan bí ó ṣe pé ó tún múni súnmọ́ ọlọ́run ọba pẹ̀lú lẹ́yìn tí mo sì gbọ́ eléyìí tán ni mo bẹ̀rẹ̀ sí ní gbádùn ìrun kíkí tí ọlọ́run bá sì ń fún mi ní àlá òdodo náà pẹ̀lú ìgbésí ayé mi ti yídà pátápátá lẹ́yìn tí mo wọnú Ahmadiyya nígbà tí ó bá sì ń sọ̀rọ̀ yìí a rí tí yóò máa múmú lórí ẹ̀mí rẹ̀ bí ó ti ń sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ mọ̀álìmọ̀ láti kenama ní Sierra Leone sọ wípé ní ìletò kan wà tí àwọn Ahmad tí Ahmadi tí ń lọ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta tí wọ́n kóra jọ ibẹ̀ ni ẹnìkan sọ nínú wọn wípé àwọn Ahmadi àwọn ni islam wọn jẹ́ islam òdodo a kórìíra wọn torí pé wọ́n ń sọ òdodo torí bí nǹkan bá jẹ́ funfun funfun wọn ò pè é nígbà ṣe pé bí a rí dúdú òun ni a pè ní funfun eléyìí ni ó fà á tí a ò ṣe ní ìṣọ̀kan ní àárín wa láàyè yìí ó ní ìmáàmù agbègbè ọ̀hún ó dìde sọ pé bí ẹ bá gbọ́ ìwàásù khalifa àwọn ahmadi ẹ kọ́ ẹ̀kọ́ islam òdodo bó tilẹ̀ jẹ́ pé mi ò gba ahmadiyya ṣùgbọ́n gbogbo jímọ̀ ni mò ń gbọ́ kútùbà khalifa wọn bí ẹ̀yin náà bá gbọ́ ẹ ó mọ̀ nípa Islam tí ẹ ò sì ní fẹ́ kí kútùbà yìí kí ó tán. bákan náà mubalik wa láti ọwọ́lẹ̀ mọ̀ṣáká ń sọ wípé àwọn lọ sí ilé ìfowópamọ́sí fún àwọn ìdí kan nígbà tí à ń sì parí ojúṣe àwọn ebi ń pa àwọn tí à ń sì lọ sí ilé ìtura kan láti jẹun ibẹ̀ ni àwọn rí i pé MTA ni ó wà lórí mọ́ọ̀máwòrán tí àwọn ènìyàn ọ̀hún tí wọ́n sì ń gbọ́ kútúbà mi tí àkásílẹ̀ kútúbà mi ní àsìkò náà mo béèrè lọ́dọ̀ àwọn elétò àwọn elétò bẹ̀ yí pé mo bì lọ́dọ̀ àwọn elétò bẹ̀ wọ́n sọ pé eléyìí ni àwọn èèyàn máa sábà wò níbí báyìí torí pé àwọn kan tó dáa la máa wá láti bẹ̀ tí ó ń ṣàǹfààní fún wa tí àwọn náà sì fi hàn pé àwọn nífẹ̀ẹ́ láti máa wo móhùnmáwòrán yìí torí náà lọ́nà báyìí òní ọlọ́run bá ń ṣe ètò ìtànká ìjọ yìí tí ó sì ń jẹ́ kí àwọn mọ̀ nípa rírì khalifa àsìkò ẹni tí ó jẹ́ mọ̀álìmọ́ láti Mali Umar Musa kọ wípé arákùnrin kan láti ọwọ́lẹ̀ Guinea níbí báyìí tí í ṣe jálà wọ́n sọ pé látàrí ìjàmbá kan ó ní ìta àwọn ti yẹ̀ tí àwọn sì bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ìwòsàn àwọn oníwòsàn náà ṣe oríṣiríṣi ìgbìyànjú ṣùgbọ́n ó ti di ohun ìrẹ̀wẹ̀sì fún wọn wípé ìtàn òun egun òun ò ní padà sí ààyè rẹ̀ mọ́ ní ọjọ́ kan òun làwọn rí ní ojú àlá yìí pé adakàlẹ́ fátùmọ̀ sí karùn-ún wọ́n ṣe àdúrà fún àwọn wọ́n sọ pé ní ojú àlá yìí òun ni mò ń ṣe àmì lórí bí wọ́n ti ń ṣe àdúrà. Wọ́n pe nígbà tí mo jí, èmi náà ṣe àmì, mo sì fọwọ́ pa ẹsẹ̀ mi. Wọ́n sọ wípé lẹ́yìn èyí, Ọlọ́run bá ṣe ojú rere fún mi. Ohun tí a ti sọ̀rọ̀ ìtúnú lé lórí wípé e, egun òun ò ní padà sáyé rẹ̀, ó ti padà sáyé rẹ̀. Mo sì ti dáńtọ́ báyìí tí ẹnikẹ́ni ò sì lè mọ̀ wípé ẹsẹ̀ mi ti yẹ̀, ó ti kán rí. Báyìí ni Ọlọ́run bá ń ṣe ètò tí àwọn èèyàn ṣe ní ìbáṣepọ̀ pẹ̀lú kìláfà náà. Ipa wo ni a máa là lára aráyòkú? Ẹni tí ó jẹ́ Amir Kongo Kinshasa wọ́n sọ wípé pẹ̀lú ojúre Ọlọ́run ọba yàtọ̀ sí àwọn iléeṣẹ́ rédíò jẹ̀mọ́ àwọn iléeṣẹ́ rédíò mẹ́tàlélógún òní àwọn ètò ìpolongo ẹ̀sìn àti ìdánilẹ́kọ̀ọ́ jẹ̀mọ́ máa wá pẹ̀lú ìwàásù jimoh uzur bákan náà àwọn móhùnmáwòrán orílẹ̀ bandundu náà àwọn kútùbà jimoh ìyá máa wá níbẹ̀ tí wọ́n sì máa ní àwọn ìjábọ̀ tí ó dáńtọ́ àwọn ìjábọ̀ tí ó dára àwọn pàdé kìrìsìtẹ́nì tí ó jẹ́ oníwòsàn ó sọ pé mo máa ń gbọ́ kútùbà ìmáàmù yín tí ó sì máa ń lapa lọ́pọ̀ torí náà mo fẹ́ tọrọ yín pé kí ẹ bá tú sí èdè èdè ilẹ̀ wa kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí wọ́n lè máa jàǹfààní rẹ̀ torí náà èyí ni ọ̀nà tí ọlọ́run bá ń ṣe láti fún àwọn èèyàn ní ìró islam òdodo islam ahmadiyya kódà àwọn aráàta gan wọ́n ń pètòyè sí pé ẹ gbọ́dọ̀ jẹ́ kí ìró khalifa sì kọ́kọ́ dọ́dọ̀ ọmọ aráyé Ní ọ̀nà yìí, òun ni ọmọ aráyé ń gbaradì tí ọkàn wọn sì ń bọ̀ wá sí lọ́jọ́ iwájú inshallah tí wọn yóò sì rí Ahmadiyya ní Islam òdodo inshallah. Torí náà, májẹ̀mú tí Ọlọ́run bá ti ṣe fún Hazrat Masih Maud alayhi salatu wasalam pé ìbùkún khilafa a máa tẹ̀síwájú eléyìí jẹ́ tí ó ń rí àmúṣẹ ní ọ̀nà tí ó ń yanilẹ́nu tí ó sì tayọ ìwòye ọmọ ènìyàn. Àwọn ìṣẹ̀lẹ̀ yìí látọ̀dọ̀ àwọn tí ń jẹ́ Ahmadi àti àwọn tí ń ṣe Ahmadi pẹ̀lú wọ́n jẹ́ àmì àtìlẹ́yìn àti àránṣẹ́ Ọlọ́run ọba fún Khilafat Ahmadiyya wọ́n sì tún jẹ́ ẹ̀rí lélẹ́yìí tí ń gbé òdodo adratmasi mahud alayhi salatu wasalam ẹni tí ó dé ní ọmọ ọ̀dọ̀ rere fún òjíṣẹ́ ńlá sallallahu alayhi wasalam fún ìṣọ̀kan aráyé bí èyí kì í bá ṣe ẹ̀rí kí nìbá tún jẹ́ ìjọ ahmadiyya yìí náà ni ìjọ kan ṣoṣo tí ó wà ní abẹ́ ètò khilafa tí ó sì ń ṣe ìgbìyànjú lórí ìlọsíwájú islam àti ìpolongo rẹ̀ àwọn àṣeyọrí tí à ń rí tó ti gbogbo ìṣòro tí ó ń lọ ní orílẹ̀ ayé yìí wọ́n jẹ́ ẹ̀rí tààràtà láti ọ̀dọ̀ ọlọ́run ọba Allah wípé àtìlẹ́yìn rẹ̀ ó ń bẹ pẹ̀lú wa ìbá má rí bẹ́ẹ̀ kí ni ìbá jẹ́ ṣùgbọ́n àwọn tí ó jẹ́ àwọn tí wọ́n ti fọ́jú ẹ̀mí wọn ò lè ríran bẹ́ẹ̀ sì ni wọn ò ní ríran inshallah ta'ala ìjọ ahmadiyya ní ìjọ ahmadiyya àti khilafa ní abẹ́ òjíṣẹ́ abẹ́ ojúpẹ̀nà òjíṣẹ́ ọlọ́run ọba ní ìbámu pẹ̀lú àsọtẹ́lẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam eléyìí tí ó ti pilẹ̀ láti ọ̀dọ̀ Hazrat Masih Maud alayhi salatu wa sallam yóò máa wà títí láéláé kò sì ní nípẹ̀kun bẹ́ẹ̀ ni àwọn olódì wọn ò ní lè fún ní ipa kan ewu kan bí tí wò ó mọ nítorí náà ó ṣe kókó kí àwa náà kí á tẹ̀síwájú nínú ìgbìyànjú wa lórí ìgbàgbọ́ àti ìbáṣepọ̀ pẹ̀lú ètò kìláfà ahmadiyya kẹ́ ẹ̀ ṣetán láti ṣe gbogbo ìjùsílẹ̀ fún ìfilọ́lẹ̀. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر